ayọ̀ ẹ e, ìròyìn ayọ̀ la máa sọ ẹ bá ìròyìn ayọ̀ ẹ e, ìròyìn ayọ̀ à ìròyìn ayọ̀ la máa sọ ẹ eh, Miliki Express yìí ti dùn jù ẹ bá Miliki Express yìí ti gbogbo wa ni ìròyìn ayọ̀ ọ̀yá ìròyìn ayọ̀ ọ̀hà ah. ìròyìn ayọ̀ la máa sọ bẹ́ẹ̀ ni ìròyìn ayọ̀ ló máa sọ lọ́dẹ gbogbo wa láṣẹ Èdùmàrè yálà ẹ̀wà lẹ́nu ṣẹ́rin àbí ẹ̀wà ní ilé abẹ́wà lórí ìrìnàbẹ̀wà nínú mọ́tò yín àbí kẹ̀ orí fóònù ilẹ̀ tí ń wò bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí gbogbo aládùúrà wípé ìròyìn ayọ̀ ló máa jẹ́ àti parí ọdún ìròyìn ayọ̀ ló máa jẹ́ ti gbogbo wa láṣẹ Èdùmàrè ẹlẹ́ni mo fi kí yín káàbọ̀ sórí Miliki Express tó ṣe kí ni tó gbásìkì tó dùn tó ta lẹ́nu tó ẹ́ ẹ́ ẹ́bà mi ò gbọ́ ó ti dùn jù bẹ́ẹ̀ ni Miliki Express ọjọ́ Thursday tí ẹ ò gbúdọ̀ ṣe kí ni tí ẹ ò gbúdọ̀ fìgbà kankan miss torí pé kí ni no time to chat time kò sásìkò fún darling náà ni bọ́dẹ̀ ṣe máa ń lọ náà ni ẹ lórí Miliki Express mo afẹ́fẹ́ lè sọ fún gbogbo ẹ̀yọ́ lólùfọ́ wa pátápátá jákèjádò Nàìjíríà wípé hmm, ìfẹ́ tẹ́ ní sí wa ń kọ́ kò ní díbàjẹ́ ìfẹ́ táwọn náà ní sí yín kọ́ kò ní bàjẹ́ títí láyé nítorí pé kíni nítorí títí làwọn wá ṣe wà ń bí lóríṣìí ṣe ṣàgbékalẹ̀ àwọn gbàǹkangbè ètò tó dùn tó ta lẹ́nu bíi Miliki Express ọjọ́ sọ́ọ̀tì tẹ̀ ń wò tẹ́tí rẹ̀mí ọmọ yín tẹ fẹ́ràn jùlọ àbúrò yín ọ̀rẹ́ yín olórí ọlọ́kẹ́mi ìyọ̀dà lórúkọ tèmi aka olórin tó ṣe kí ni tó ń prosper lójú amúhùnmáwòrán yẹn ọkọ tí máa ń pè mí ní mbo yẹn ni most beautiful olórin sexy olórin tí ò ṣe kí ni tí ò lọ́gà sexy olórin tó ń prosper lójú amúhùnmáwòrán yẹn lórí ètò tọ̀sẹ̀ yìí bá tún máa sọ wípé hmm, mo gbóṣùbà fún gbogbo ẹyin tẹ́ ti pè wá lọ́lọ́kan òjọ̀ kan ẹ wo ìfẹ́ tẹ ní sí wa lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ fẹ́ẹ̀ náà tẹ́wọ́n wọ́n pé iná fẹ́ kàn sí wa ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ gbé sára fún wa pé yéè mo gbé fún wọn mo gbé tán ni mo gbé gbogbo bọ́dì ẹ lè kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá lórí Facebook YouTube Instagram àti Twitter Orisun TV ni of course lórí website wa It's www.orisun.tv bọ́dá ṣe máa ṣe kí ni báyìí máa jẹ́ nìyẹn lórí Miliki Express ti ọjọ́ Thursday ẹ Also on the professional lifestyle tips and of course ó sọ̀rọ̀ nípa àwọn throwback music onírúurú àwọn orin tí wọ́n pe yes gbẹ̀du to ń boss brain gbẹ̀du to máa ń ṣe kíni tó máa ń wake alert up ó làwọn gbẹ̀du tí man shaking, ń ṣe kíni tí mo máa jù sí yín lọ́lọ́kan òjọ̀ kan bẹ́ẹ̀ ni àmọ́ ní báyìí kó tó di wípé akọ́ṣàgbàmì ah, ètò kó tó di pé ètò bẹ́ẹ̀ bó ṣe máa bẹ̀rẹ̀ gangan níbi tá a ti máa máa dig àwọn the main the main the main tá a ti máa máa dig àwọn kókó yẹn ní báyìí ẹ̀ka lọ jọ́ sórin Burna Boy kí ló wá kọ tó sọ pé gbóná gbóná gbóná when the bed don ta body á mọ̀ ẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀. olúwa bọ́nà mo gbóná fẹ́lí ẹ̀bà ẹ̀gbóná fẹ́lí bẹ́ẹ̀ ni orin bọ́nà boy gbóná òun náà ni mo sọ kíni mo ní kẹ́ ẹ lọ gbọ́ yẹn àmọ́ wà tẹ́ ẹ máa padà dé one ticket ló bá dé lélẹ́yìí tó túmọ̀ sí wípé kò ṣeré ní moscow yes àwọn òṣèré ń bí o no time to dull time náà ni ẹ máa wò tí wọ́n ti ń wagbó yẹn wọn pé ẹ jẹ́ ń gbé bọ́dì mi abala tí ọpọ́n wá súnkàn báyìí òun náà ni abala fashion and lifestyle tips amọ́lẹ́ni nípasẹ̀ ìhà lifestyle tips inú ẹ̀ ni mo ti lọ fa ilé jáde nítorí pé kí ni lọ́sẹ̀ tó kọjá mo sọ fún yín pé táwọn celebrities lọ́lọ́kan òjọ̀kan ló máa bá dé ló máa jẹyọ torí ta bá sọ̀rọ̀ nípa lifestyle tips a tún ní láti máa fúnra ní àwọn nǹkan tó máa inspire wa tẹ́ pé yes a máa yára lára láti máa ṣe àwọn nǹkan tí a bá jọ ń fúnra wa pé yes káà náà lè kọ́ gbọ́n náà àmọ́ ti tọ̀sẹ̀ yìí a máa mú láti àwọn márùn-ún àwọn celebrities wa ògbóǹtarìgì eléré wa olórin wa tó ṣe kí ni tó yẹ pé wọ́n gbóná fẹlifẹli wọ́n good wọ́n hot ẹ̀yin náà dẹ̀ ń kó wọn jẹ bẹ́ẹ̀ ni ẹ̀ ń kó wọn jẹ as in aside hot so a máa mú ìkan lára àwọn márùn-ún nínú àwọn celebrities wa ògbóǹtarìgì eléré tí ó ṣe kí ni tó dángájíá tẹ́pẹ́tẹ́ iná bá rí wọn ẹ máa wọ̀ pé no fitness ara àwọn eléyà ah hey, wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o ẹnu ò ṣe é ẹ̀wọ̀n pẹ́nu òṣè ariwo kọ́ ni music gbọ́n eléyìí bọ́ ṣe ń sọ náà ni wọ́n ṣe ń ṣe kí ni wọ́n ń sọ lọ́rọ̀ wọ́n dẹ̀ fi action sínú ẹ̀ tá làwọn celebrities tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ẹni mi kọ́ lẹ ti máa gbọ́ ẹ kà lọ sókè lọ́nà kà lọ bí gbogbo ṣe lọ lọ́lọ́kan òjọ̀kan èyí ni márùn-ún nínú àwọn ìlúmọ̀ọ́ká wa tó dáńgájíá nípa ìmójútó ètò ìlera ara wọn tí wọ́n sì dúró gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kate Henshaw jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ìlúmọ̀ọ́ká wa tí wọ́n ti ṣiṣẹ́ dójú àmì nípa ètò ìlera ara wọn tí a lè fi ṣe àwòkọ́ṣe. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti pé ọmọ ọdún márùnléláàádọ́ta síbẹ̀ wọ́n dàbí ọmọ tuntun jòjòló torí wípé wọn kò fi eré ìdárayá tí olóyìnbó ń pè ní fitness and exercise ṣeré lóòrèkóòrè èyí ló mú wọn tán fún àmì ẹ̀yẹ ti àjùmọ̀ṣe àwọn eléré ìdárayá tó yanrantí ìyẹn Institute of Registered Exercise Professionals pẹ̀lú ìrírí wọn gẹ́gẹ́ bí amúlùúdùn fún bí ogún ọdún wọ́n gbé ètò ìlera kalẹ̀ fún àwọn tó ní àníjù omi lára kára wọn bá lè ṣe ṣémúṣém nípa ṣíṣe eré ìdárayá. Paul Okoye tí a mọ̀ sí gbajúgbajà olórin àti oníjó tí gbogbo wa mọ̀ sí P-Square. Wọ́n kò fi ìgbà kankan fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ìdárayá àti dídáṣáká ìyẹn exercise and fitness nítorí wípé oníjó ni wọ́n wọ́n sì máa ṣe àkíyèsí pàtàkì sí ohun tí wọ́n ń jẹ àti wípé ilé wọn tí wọ́n kọ́ sí Atlanta, Georgia ó fi ààyè gbà wọ́n gẹ́gẹ́ bí oníjó láti lè ṣe eré ìdárayá àti ṣeré wíwẹ̀ Well, do ìyẹn exercise and swimming. àgbà eléré ni ọmọnì òbolì náà jẹ́ nínú àwọn ìlúmọ̀ọ́ká wa ní ti gẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni wọ́n ti gbà pẹ̀lú nítorí wípé wọ́n dángájá ọmọ ní òbólì jẹ́ ọlọ́mọ mẹ́ta síbẹ̀ ẹ kò lè rí lára wọn nítorí wípé àwọn náà kò fi ìgbà kankan fi eré ìdárayá sílẹ̀ gbogbo ìgbà ni wọ́n máa ń fi àwòrán eré ìdárayá wọn àti fọ́nrán sórí ẹ̀rọ ayélujára láti lè tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ́nà pábánbárí rẹ̀ ni pé wọ́n tún gbé ètò bí ara ṣe lè ṣe ṣémṣém sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní ọmọ ní six packs challenge láti lè tún tọ́ àwọn èèyàn síwájú sí i gẹ́gẹ́ bí a ṣe fẹ́ kára wa kó rí lára ìlúmọ̀ọ́ká wa tí kò fi ètò ìlera ara wọn ṣeré ni Bímbọ́ Akíntọ́lá àgbà òṣèré ni wọ́n jẹ́ nínú káṣeré Gẹ̀ẹ́sì àti Yorùbá wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta èèyàn tó lómi lára dáadáa ni wọ́n tí wọ́n sì rí rùmúrùmú ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n ṣe àfihàn bí eré ìdárayá yẹn exercise ti ran àwọn lọ́wọ́ láti lè rí gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ kí ara wọn ṣe rí ìyẹn túmọ̀ sí wípé eré ìdárayá náà ó ṣe ó ní ohun tó ń ṣe nínú àgọ́ ara wa pàápàá jùlọ fún àwọn tó bá lómi lára. lákòótán Gbénró Ajíbádé jẹ́ òṣèré orí ìtàgé pẹ̀lú pé wọ́n jẹ́ eléré orí ìtàgé wọn a máa fi ààyè sílẹ̀ láti lọ ilé ìdárayá ìyẹn gym house Gbénró Ajíbádé ní ìgbàgbọ́ wípé àwọn ní láti ṣe ṣémúṣémú fún àlàáfíà ara wọn yàtọ̀ sí iṣẹ́ eré orí ìtàgé tí wọ́n yàn láàyò wọ́n tẹ̀síwájú wípé àwọn kì í fi eré sísá àárọ̀ àti ti ìrọ̀lẹ́ ṣeré káwọn lè dúró déédéé gẹ́gẹ́ bí ọmọkùnrin. pàápàá jùlọ wọ́n ní kì í ṣe gbogbo oúnjẹ táwọn bá rí làwọn fi sẹ́nu àti wípé ìyàwó wọn tó wà ní ipò ìlóyún àwọn tún máa ràn án lọ́wọ́ láti ṣe eré ìdárayá. ṣé ẹ ti wá rí wípé eré ìdárayá ó ṣe ni láǹfààní púpọ̀ nínú ìlera ara wa. ẹ máa bá wa ká